rodeou. Oh! àbá ti gbọ́ gbogbo ìwà súnra síra. bàbá délé wọn ròyìn aládùúgbò rẹ̀. ẹkún kí á dòde o. mú gun kára rẹ̀. torí ti yá. lánàá agbára àti dáríjì ni yàtọ̀ hàn lọ́hùn ìbéèrè nǹkan ọjọ́ ìbéèrè lókè jésù olúwa ara wíwọn ọkùnrin alárùn ẹgbàá àjọkìnrin àhẹ ọmọ àdárẹ́sẹ̀rẹ̀ jinwọ̀. jésù olúwa oníkan kí olùgbàlà gbogbo ẹlẹ́ṣẹ̀ orúkọ rẹ mìmọ́ ìtumọ̀ rẹ hàn kí olùgbàlà òun rárá ìwí ahọ́n ni wọn ò rá wọn á fẹ́ wọn ká òun ẹ̀fẹ̀ gbá wọn là ó wá mú ara rẹ àmúrúbọ ń ẹ̀ṣẹ̀ gbogbo wa wọn wọn ò yí padà kò nínú ẹ̀ṣẹ̀ wọn ahọ́n gbàgbọ́ yìí jésù rọ dárí jini ọmọ èèyàn yẹ hàn wọn mú ségbè iye wọn nípẹ̀kùn òun kọ́ ní látẹ̀dẹ̀ ọlọ́run kábọ̀ ní serọ́mọ́láyé ìhọ́ọ̀tì dárẹ́sẹ̀ ń jìun àti pé òun náà níyà nípẹ̀kùn ó yẹ ha gba Jésù ìrọ̀ hobo nínú ìhìnrere Jésù wíyá òtítọ́ òtítọ́ kún òwúngọ̀ngìn ọni bá gbà mí gbọ́ ó níyè ń rọ̀ tán títí ayé gbogbo wa kí lábẹ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ ìyà ayérayé torí àlábẹ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ipò ẹ̀ṣẹ̀ ńàrá ìhóró yí padà ìyà bẹ́ẹ̀ jẹra torí ẹ̀ṣẹ̀ ra àbàfẹ́ bọ́ kó lọ́wọ́ ìyà ẹ̀ṣẹ̀ ra ọ̀rọ̀ Ọlọ́run kéyìn Jésù Kristi nínú fẹ̀lí láwọn ò fẹ́ ra ó kú torí ẹ̀ṣẹ̀ ra àrọ́ gbọ́kànlé àrọ́ gbẹ́kẹ̀lé ọrọ rẹ ọrọ rẹ wí a ò ní bá gbà ń gbọ ó ní yèyìn rọ̀ tán ibi mìíràn nínú bíbélì ó àti dárí ẹ̀ṣẹ̀ rẹ jìnwọ̀ torí orúkọ rẹ ẹ̀jẹ̀ anyi jésù torí ó yẹ àmọ́ ọrọ rẹ é ó yẹ ọrọ rẹ àhóhàn mú agbé ìgbésí ayé tuntun nù rẹ wọ ó wí àwọn lé wọn kó lọ wọ̀bàrọ̀ ahẹ́dẹrẹ agbáwọ̀ ahọ́n fàwọ̀ mọ́ra gbọ́rọ̀ ẹ̀ láti inú hìn rere ó tẹ́ ọlọ́run lọ́rùn àì gbogbo ekún ń gbé nínú jésù ọmọ rẹ torí eléyìí ó mú ẹ̀jẹ̀ rẹ̀ àmúsí àlàáfíà ń lórí igi àgbélébù láti mú jésù àmúṣàtúnṣe ohun gbogbo mi wí àyípa jésù láyé àtòhun àti ìwọ̀n òjẹ́ ọlọ́run torí ọkàn torí bẹ́yìn wọ́n wọ̀ tí a ṣàtúnṣe torí ikú Jésù láti họwọ́ di ọ̀nà mú amọ́ni àbùkù léwájú Ọlọ́run. ọ̀rẹ́ mi ìfẹ́ béèrè ìbéèrè pàtàkì kan gbogbo ọni ahọ̀nirọ́ dáhùn ìbéèrè yìí ìbéèrè òun hàn jẹ́ ìbéèrè òun gbogbo ọni rọ́ dáhùn ǹjẹ́ wẹ̀ lọ́họ́run ọ̀rọ̀ Ọlọ́run wíwọ́n gà bá ṣe rọ́ mọ́ àkọ́kọ́ wẹ̀gbẹ́dọ̀ àárín lójú tòótọ́ bíbélì ìwọ gba jésù gbọ̀ nínú ọkàn rẹ̀ wọ́n hàn màrún rẹ̀ jẹ́wọ́ ọlọ́run jí kólìnà òkú àgbáwọ̀lá jésù kí olùgbàlà jésù wí ayémi kí ìpọnà a ò nírú gá hẹ́dẹ̀ bàbá àfẹ̀dẹ̀mí a ti ìpọnà mìíràn ìrànnirọ́rin torí jésù nìkan òun kí ìpọnà ọlọ́run ọba gbá amárun rẹ̀ jẹ́wọ́ ẹlẹ́sẹ̀ ń ti rákú ẹ̀rá jésù àgbàwọ̀ ajẹ́wẹ̀ ti rìn ní ọ̀nà tòótọ́ òjò ọ̀nà tòótọ́ lọ́họ́run láyìn ìgbàrin ó yẹ ọ ní ọ̀rọ̀ rí àmì ó yẹ ọ ní rọ́rí àmì hí ayé rẹ̀ ti yí padà wò ó wọ rí bóyá ayé rẹ̀ ti yí padà làtòkò wọ̀ tí wọ̀ gbàgbọ́ a sì kí ọlọ́run fẹ́ dárí ẹ̀ṣẹ̀ ti tẹ́lẹ̀ jìnwọ̀ nìkan kọ̀ ṣùgbọ́n ìfẹ́ wọ di ọni tuntun ọlọ́mìnrin ọ̀rọ̀ ọ̀ngàn bàṣà ti mọ díẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ajẹ́ pé ó bọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run má fẹ́ wọ jẹ́ ó mú gọ̀ ọ̀bàṣà jẹ́ ẹlẹ́sìn ẹlẹ́sìn àrọ̀gbáwọ̀ jésù nìkan ò kò rọ́ gbàwọ̀ jésù bá ti gbàwọ̀ tán ìwọ náà àwọn dọ̀nà ti mọ́ wàá hàn àyípadà wàá sínúhun wa àti wàá tọ́mẹ́nìkejì rẹ̀ wàá ní ẹ̀rí ọkàn tuntun àti gbèsè ayé tuntun àtọkàn tuntun ọ̀nà kẹta wọ̀rọ̀ mọ́ wọ̀ ti dán ní gbàlà ọ̀nà ńlọ́rùn wọ̀rọ̀ mọ́ ìwọ̀ ti dé ọ ní gbàlà ọ̀rọ̀ yẹn á jẹ́wọ́ lọ́rìn nínú ọkàn rẹ̀ ọ̀nà ra gbé nínú ọkàn rẹ̀ eléyìí jẹ́ òtítọ́ pátápátá wọ́n ní ẹ̀rí ọkàn tòótọ́ hù ọ̀jẹ́ tọlọ́run wọ́n ti ní gbé ìgbésẹ̀ ayé ìwọ nìkan wọ́n ti á ọmọ ọlọ́run ọlọ́run kí bàbá rẹ̀ Wọ́n á mú ìgboyà àti ìfẹ́ àmúbá ọlọ́run wọ́n wọ̀rọ̀ dojú kọ ohun gbogbo láì bẹ̀rù wọ́n á ní tùnú àtàlàfíà wà á mọ́ gbogbo ẹsẹ̀ rẹ̀ jìn wo ìgbésẹ̀ ayé rẹ̀ àwọn gbàgbọ́ yìí Jésù ti ṣe bẹ́ẹ̀ ìgbésí ayé rẹ bá yí padà wàrọ̀ ṣe bọ́lọ́run ṣe fẹ́ wọ aṣe ǹjẹ́ wọ́n ti gbàgbọ́ nínú ọkàn rẹ̀ wọ́n ti di ti ọlọ́run pátápátá àti ọlọ́run ìwẹ̀ tí ṣe wọn ọlọ́run fẹ́ wọ aṣe ọ̀rẹ́ mi wà tí mọ́tò ní àwọn àmì ìráhẹ́dẹ̀ Jésù lónìí ń tó ayé rẹ̀ ṣe bíbélì wọ gba orúkọ ọmọ ọlọ́run gbọ́ wọ̀rọ̀ mọ́ ní ìyà ìnípẹ̀kun ọkùnrin àrọ́ mọ́ torí ẹ̀mí kò ti mú kó rà Yesu hɔ ne bawo ahe dɛn aŋɛ ne le lɔ. Ọkùnrin kan lọ́mọ méjì ẹ̀yìn àbúrò àbá bàbá rẹ̀ à ń kógun tẹ̀ ń kóhun ọkùnrin àá pín ogún rẹ̀ ọ̀nà méjì ó kó apá kan àkókò ọ̀nà jẹ́ àgbà ọ̀rọ̀ akápá kejì àkókò ìwọ̀n ọmọdé ẹ̀ àpẹ̀ láyìn eléyìn ìwọ̀n ọmọdé ó kọ́ àròtẹ̀rẹ̀ ẹ̀ àpẹ̀ eléyìn ìwọ̀n ọmọdé káròtẹ̀rẹ̀ àlọ́ kan ò o kò débẹ̀ ó amúwá ọmụgọ amụba gbogbo wọn ò gbogbo gbogbo ènìyàn àmúbàjẹ́ ó ara aṣọ yeyeyeye ó abẹ́rẹ́ mẹ́wúrẹ́ mú ta tẹ́tẹ́ mú mu tí ẹ mú kóbìnrin ká ẹ ṣe oríṣiríṣi ohun burúkú o gbogbo ewúrẹ́ tán èèyàn ibi ibi hàn ìpá ìbá ọkùnrin kan lílu ọkùnrin ọmọ pa oúnjẹ o kò hàn àrónú ó ronú dáadáa ọ̀há wíwọ̀nra rẹ. ọ̀pọ̀lọpọ̀ alágbàsíkọ pẹ́ mi ní ẹ̀hẹ́ jẹ́ oúnjẹ bó ṣe wù wọ́n ẹ wò mí bẹ́yìn ebi mi ba àkókò akálẹ̀ bá máa padà ẹ̀dẹ̀ ọpẹ́ mi máa wíwọ̀n ní bàbá mo ọmọ rẹ mi bẹ́wọ̀ jẹ́ mi alágbàsí rẹ kó apàdà ẹ̀dẹ̀ ọpẹ́rẹ́ ṣùgbọ́n látà áyín ànúrẹ́ hàn àti ọpẹ́rẹ́ ọpẹ́rẹ́ fúréhì á dìmọ́ ẹ ọmọ mi ọmọ mi ojú rẹ ké mọ̀mọ́ ti rí wọ́ ọmọ ẹ̀hán àdáhùn ẹ mi èmi náà kọ́ mo ti padà rà ọmọ ẹ̀hán àwìn ọpẹ́rẹ́ ẹ ti sẹ́hẹ̀dẹ̀ ọlọ́run àti léwájú rẹ má ọmọ rẹ ọpẹ́rẹ́ àwìn ọkàn náà ọmọdọ rẹ ọpẹ́rẹ́ ìwé wa bá mi mú wa mi mú wọ̀ wọ́n pa màálùú hùn wá dáadáa á sáré ìyá inú ra ń dùn ọmọ mi dábọ̀ ní ó ti kú ahọ́n ti padà rà yé ọmọ mi ti rá ahọ́n ti rí do inú ra hán dùn ahẹ́n ìyọ́ Jésù kò pé tán ẹ̀ arọ́mọ̀bọ́ lọ́run ṣe fẹ́ràn ra ìfẹ́ ayé padà ara náà ti rí bí ọmọ àgbọ̀tàn rẹ̀ bẹ̀yìn àti tẹ́lẹ̀ pọnà rárá lóòótọ́ àjẹ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n ọlọ́run pẹ́ fẹ́ràn ra. òkú ọmọ ẹlẹ́sẹ̀ ó ronú kó àdá àgáhẹ́dẹ́ ọpẹ́rẹ́ ọpẹ́rẹ́ máyọ̀ àmúgbà padà bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ṣe fẹ́ apadà gàhẹ́dẹ́ òun torí bẹ́ẹ̀ kò jẹ́ ọlọ́run rán jésù ńlá mú ara padà gàhẹ́dẹ́ òun ara rẹ̀ jésù kú àgbélébù torí ẹ̀ṣẹ̀ ra torí èyí jésù jẹ́ yẹ́ ha jẹ́ torí jésù jíyà torí ẹ̀ṣẹ̀ ra ó mú ara bọ́ kó lọ̀wọ́ ẹ̀ṣẹ̀ àbàkọ́ ẹ̀ṣẹ̀ ra hílẹ̀ jésù òun kí pọ́nà kan ṣoṣo ń rọ́ múra padà rà ẹ̀dẹ̀ ọlọ́run àgbẹ̀dọ̀ kaànù dáadáa tó rẹ́sẹ̀rìn lé náà kanra àrọ́ wíran ọlọ́run láti náà kanra bẹ́yìn ọlọ́run mi ẹlẹ́sẹ̀ mi rà á ṣùgbọ́n mo gbàgbọ́ nínú jésù mo kú ó jíyà ẹ̀ṣẹ̀ torí tèmi okùn dáríjì mi torí ẹ̀jẹ̀ jésù mo kọ́ pọ́nà ẹ̀ṣẹ̀ hìlẹ́ jésù nìkan mẹ́tẹ́lẹ̀ mi fẹ́ wọ jẹ́ ọpẹ́ mi mú mi sí ọkàn náà ọmọ rẹ torí orúkọ jésù olúwa wa àmín jésù kò họ́ ìtàn yìí arọ́mọ̀bọ́ lọ́run sì fẹ́ràn ra bóyá ìwọ náà rí bí ti ọmọkùnrin ìgbà kan ìráwẹ̀ tẹ́lẹ̀ pọ́nà ọlọ́run ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jìn wọ̀ inú rẹ̀ hẹ̀ dùn wọ̀ mọ́hì ọlọ́run kí bàbá rẹ̀ yìn lọ́run ṣùgbọ́n kò hàn ti yá ọkàn rẹ̀ akó lẹ́dọ̀ ọlọ́run ahọ́n ti bọ́ ẹ̀dọ̀ afẹ́ ayé bẹ́ẹ̀ wọ̀ ti yí kó lọ́dọ̀ ọlọ́run wẹ̀tẹ́ẹ̀lì pọ́nà ìṣù ǹjẹ́ ọ̀nà òkùnkùn wẹ̀ tẹ̀lé ǹjẹ́ ó má làáfíà kò wọ́ bá a. eye ọkàn rẹ̀ á ti kún wọn ayọba torí ẹ̀ṣẹ̀ wẹ̀ṣẹ̀ ó ti mú bànújẹ́ àti wàhálà mú wọnú ọkàn rẹ̀. ó yẹ wọ ṣe bí ọmọ nínàkúnà ṣe ṣe kó lè pọn náà burúkú. yípadà ẹ̀dẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ lọ́rùn wọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ hùn àti gbogbo wà burúkú wọ̀ ti hu. ọba tíjú akáànú ayípadà ẹ̀dẹ̀ ọlọ́run ọlọ́run àgbáwọ̀ padà. ọba gbẹ́kẹ̀lé amágbára kó wọ̀ wà mú kọ búburú hílẹ̀ á wẹ̀wọ̀nú á mú ẹ̀mí rẹ̀ hìnú rẹ̀ wọ́rọ́ á ṣe ohun wu ọlọ́run. ìgbà àbáyé ara wa wo a rí i pé gbogbo àgọ́ ara wa kún ìṣòro àti ìdààmú àwọn àrí i pé àní rẹ̀wẹ̀sì ọkàn èrè mùnúra dùn àwọn àrí i pé láyé lẹ́yìn àwìn ikú kíbọ́ yàwọ̀ wọn ni wọ́n á ń ilé ìbá agbẹ̀dọ̀ wìwọ̀n ara yìí kábàárẹ̀ ṣe ẹ̀rọ àlùná ayé àmọ́kù títí ó yá abiara abádóòkú kábà lọ gan ọ ní mìíràn ayéròyìn pé àkàbà kú tán àtúpadà àtàdàrú ọ ní mìíràn àráyé ọ ní mìíràn ìwé òun bá ti kú ó dàbí inú àbẹ̀là òkú tán àtúrí pátápátá ó parí náà kọ ọ ní mìíràn ìwé ó ní ìdòwò mọ́bìnrin lọ lókàn bá ti kú tán ọ̀ràn àwìn ó dàbí ọ ìlọ ibì kan tẹ́dọ̀ mọ́ lọ gan-an ọ̀rọ̀ ọlọ́run mọ́jòkó ní òkùnkùn aronú ehun wa wẹ́ẹ́wọ̀n lójú ọ̀run ọ̀báfófófó àròsínà láé bẹ́ẹ̀ náà kí ara ènìyàn yáyà arin àṣìnà bíbélì kọ́ra yá ara ènìyàn àní ẹ̀mí ọwọ́ ba ara jẹ́ ṣùgbọ́n ẹ̀mí nínú ra ìpẹ́ láyé ìgbà àbàkú tán ẹ̀mí àwọ̀ lọ́rùn àpàdé àbí ọ̀run rere ẹ̀mí bá lọ ọ̀run àjẹ́ ọ̀lí iwájú ọlọ́run ìbẹ̀rẹ̀ hàn hùn wá dáadáa ọ̀run àpàdé jẹ́ ibi àpèsè lẹ́yìn ibẹ̀ tí ẹ jẹ́yà ẹ bàjẹ́ àwọn àjò ó yí pọ́nà wò lọ́rùn ìwé ọlọ́run bíbélì oyún ọ̀hà jésù kristi òkè ẹ̀múra débẹ̀ ọ̀run kí àtẹ̀lẹ́ ó hàn dàdóra ayé ọ̀hán àbí ran agbé nínú ayé yìí ikú wo yẹ ẹlẹ́sẹ̀ ń kú oko kú torí ń rọ dáríjì hàn ṣùgbọ́n ọjọ́ mẹ́ta péré oko mú kú ọ̀tún jí kálẹ̀ pẹ̀lú agbára láyìn rẹ gbogbo náà hàn hìn torí ó hàn lọ ọmọ ọlọ́run kì í ṣe ogójì ọjọ́ kó o ló láyé àjíǹde rẹ ń tún wá padà ọ̀run yàrá òní kankan ò dábì tẹrẹ lónìí nkè lọ́run bẹ́ẹ̀ ìwòrà ẹ̀hàn ẹ̀ṣọ́ra òní kankan ọ̀múra dé ọ̀run lákọ̀ọ́kọ́ gbọ́dọ̀ múra pé ńlá àmúyẹ ń jọba ọ̀run torí ẹsẹ̀kẹsẹ̀ rẹ̀ gbàlàyé ń jókòó ibú jókòó ọlọ́run ṣùgbọ́n jésù ní agbára àti mú ẹ̀ṣẹ̀ ra lọ ìdárí ẹ̀ṣẹ̀ ra jìrà ló kà bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ahọ́n àgbà yìí òkè olúwa ra ó ní agbára àti yí ọkàn apadà ahọ́n àhọ́dà ń hùn wa ó wọ́n gba ẹ̀mí ńlá lọ́wọ́ ibi búburú hàn pé ọ̀run àpàdì jésù oníkan ṣoṣo kí olùgbàlà jésù nìkan kì í pọ́nà òré ọ̀run ronú lórí ọ̀rọ̀ mòhọ́yìn dáadáa má fẹ́ wọ pẹ́ bẹ́ẹ̀ gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ o ní ìjẹ́ ọjọ́ ọ̀gbọ́dọ̀ gbàgbọ́ torí ọ̀làwọ́ pẹ́ ń arákùnrin ẹja hólípàǹrọ̀ ṣe àtọ̀tẹ̀lẹ̀ jésù lẹ́gbà mìíràn aríbókọ̀ yóò lọ dédé inú ara dùn aríbókọ̀ yìí wọn ibúburú wọn tó dé bára àwọn arí pé ó hí ọ̀tá wọn tóbi ọlọ́run kì í ṣe ihe múra ṣe irun lódì òun kẹ́ pé olùtànjẹ nùrọ̀ ọlọ́run òun náà kẹ́ pé ọni mẹ́jọ ọ̀run arákùnrin rẹ̀ hùn gbàmìrín àwọn afẹ́sẹ̀ ń hùn wa ìhàn àti tẹ́lẹ̀tẹ̀lẹ́ tó ká tẹ̀lé jésù èso àwọn àwọn wọ̀ pé ìgbésí ayé ìgbésí tẹ́lẹ̀tẹ̀lẹ́ èmọ̀ ìwọ̀n burú líbẹ̀ ń bá òwò ẹ̀fẹ́ ṣe wọ̀ ṣe nígbà náà àgùdọ̀ tí pé jésù ti yí apadà àwọn àdìmúkọ́nà tuntun amúkówà. agbedɔ fetihi ọrọ esu esu ihobonɔ ɣa agbedɔ gbagbɔ agbedɔ tɛlɛro buburu ɣa òkabarɔnti jésù aharo nuŋurɔ se okorin kawo ŋɔ esu aŋɛ mm ma gba ɔrɔ lɔrun wiŋɔ ɣa wɔfɔrɔbalɛ wɔhɔn asɔra torí esu ɔtaɣa irin ka ɛkiramuramu bi ife ɔniŋɛ kpadzɛ ọlọ́run arán lọ́wọ́ lọ́kàbà kan jíjà èṣù arán anágbára rẹ̀ṣù nígbàkigbà àbàkọ́ àìtẹ́tíhi ọ̀run bẹ̀fẹ́tẹ̀lẹ̀ jésù ọ̀láti àwa náà àti háwọn bá jẹ́ búburú ayé búburú ṣe ọlọ́run àárọ̀ wípé àfẹ́ràn ọlọ́run pé ìrìn àṣẹ ìmọ̀ wa ó láti òkàbẹ̀fẹ́ lọ́run ká lódodo àgbọ̀dọ̀ tẹ́tí ìrìn bá wí àwọn kan ìgá ọ̀gbọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n wéréwéré kẹgbàgbé ìran ọ̀bà gbọ́ ìlà àwọn yóò máa ronú ìran ọlọ́run ìfẹ́ ọ̀ràn aronú ìran ọ̀gàn ìfẹ́ ńra wọn ọ̀ràn aronú kábọ̀ wọn ṣe rí lẹ́ èèyàn tó ọ̀ràn àti màálù ò tóbi àti ewúro ò tóbi àti gbogbo èèyàn tẹ́ranrun gbogbo ronú wọn ó dúró lórí gbogbo wọn àkáàsì lẹ́gàn ẹ̀ erin àtijọ́ rántí ọ̀rọ̀ wọn lọ́rùn họ ọjọ́ kan ìbọ́ ìwọn lọ́rùn ipa gbogbo ayé rẹ àti gbogbo wọn nínú rẹ ṣùgbọ́n gbogbo ọ̀nìyàn múnákàn amóhin ọlọ́run láti lọ ọ̀run ọ̀ràn agbé ìgbé ayọ̀ títí láéláé pẹ̀lú ọlọ́run arákùnrin mèwí ń wọ̀ ń yẹ̀wọ̀ sí rántí mọ́jẹun yà wàrún lókìsòro bá dé okinule ó le bá dà wá mú a rántí pé ọlọ́run ife ọmọ ń dàgbà òkè torí náà ọlọ́run ife ọdún ra wo òkú wa bẹ̀rẹ̀ rìn yà rọrùn òkú kọ́kọ́ fẹ́ tẹ̀lé ọlọ́run yà rọrùn bẹ̀sù láìpẹ́ àwọn abẹ́rẹ́ ìnágbára ló kàbẹ̀ ṣe ọlọ́run ó pa láṣẹ ti ṣe lè rí ń gbogbo ó ti ṣe lè rí arìnrìnjọ ọmúdànwó ìbálẹ̀rẹ̀rà ọmúdànrawó ó ti ṣe lè rí ná arìnrìnjẹ́rà yìí ó ń adúró tìrà ń àhán àrùn rà lọ́wọ́ ìgbàkigbà òun káwọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ lẹ́dẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ arántí pé ọlọ́run fẹ́ràn ra okó múra ọmọdé ràyè láti kún ra torí àrọ́ lígbàlà torí náà à ń dánilójú pé ẹran rà lọ́wọ́ a torí èṣù ọ̀tá rẹ̀ erínká ẹ ké ramúramù bíi ti kìnìún. ìdọdẹ ọní ẹpàjẹ ká wọ́n gbọ́dọ̀ hílẹ̀ àti kan yíyá pẹ̀lú agbára ìrànlọ́wọ́ mú kó wọ̀. kalẹ̀ ẹ jíjó. ẹ kalẹ̀ ẹ jíjó. wọ́n inú rẹ̀ bàdàn ọmọ pẹ́ kọ́ ẹ kalẹ̀ ẹ jíjó. láyọ̀ aláyọ̀. ẹ̀rọ àjíjọ. ìmọ̀ràn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọn ní ń wo ṣàìsàn dáhùn ilé o ẹ mọ̀rọ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá o ara rìn jí ẹ tọ́ tẹ́rìn ká gbogbo ayé àrọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run inú mi mọ́ dùn ó mẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá o okun mọ̀ mú wípé ọ́ nínú rẹ̀ bàdàn ń fọpẹ́ fọlọ́run ẹ̀ka lẹ́ẹ̀.